ìgò tún wà ńbẹ̀ o. bó ṣe jẹ́ nìyẹn mo kí mo sọ fún yín pé àwọn gomi àwọn fìlà kan wà tó ní ìdìgò. àwọn fìlà kan tí mo bá fi sí kò ní mọ báyìí. ẹ̀ẹ́. mo náà pè ní Philadelphia Akragunzu láti Eswatini. Philadelphia Akragunzu Akragunzu láti orílẹ̀-èdè Eswatini ló ti wá. bó ti jẹ́ nìyẹn. ọbẹ̀ ìjọ òfin tilẹ̀ wá ń bì ṣé kó lọ ọbẹ̀ lọ rán lọ. gbogbo nǹkan ilẹ̀ adúláwọ̀ kò sí ó wà lókè òkun náà ó wọnú ara wọn ní bọ́ńpà tó bọ̀ǹbà. alákòbúrò ìgò yìí lèmi wa máa wọ́ndà pé ẹ sì ríran. mo máa rí i pẹ̀lú ògùn ọlọ́run. alákòbúrò ẹ jẹ́ àwòbọ́yẹ ẹ ríran ẹ ká àwọn èsì figagbága ẹ ká àwọn ká gbó. àwọn èsì figagbága tó láǹfààní láti wáyé lánàá ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ aya samstad àfihàjẹ leeds náà tẹ̀mẹ́rin sódò ikọ̀ chelsea wọ́n sùn lọ́rùn tottenham hotspur gbé wọn látọwọ́ ẹ̀yìn méjì méjì náà padà gbà leicester tó fi àjẹ villarreal pẹ̀lú àbàmẹ́ta sí méjì bákan náà Salzburg ó yẹ̀yẹ́ Barcelona méjì sẹ́yọ kan ni lẹ́ẹ̀ni Liverpool àti Bologna aago mẹ́ta ọ̀sán ìdíje Champions League qualifier tó láǹfààní láti wáyé lánàá ikọ̀ Dynamo Zagreb òun àti Legia Warsaw ọmọ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan Ferencvaros láti Hungary ó fi àjọ Slava Praga méjì sódò ẹ̀rí Europa League qualifier òun náà ti bẹ̀rẹ̀ Jablonek láti orílẹ̀ Czech Republic òun àti Celtic láti Scotland aago mẹ́rin aago márùn-ún kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún four forty five pm. àwa àti ta ni. ẹ̀yin àti Jablonek láti orílẹ̀ Czech Republic jabrolek onírànlá àjàmbọ. ọ̀wọ́n dẹ́rì kọ́sà láti Cyprus àti Flora láti Estonia aago márùn rọ̀lẹ́ Galatasaray láti Turkey wọn àti St Johnstone láti orílẹ̀-èdè Scotland méjì àṣálẹ́ ìdíje Olympic táwọn obìnrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè USA aago mẹ́sàn-án gẹ́gẹ́ láàárọ̀ ìní ni. láàárọ̀ yìí àṣekágbánu. ara ó dàbí pé top place. top place setup place ni Australia àti USA ok Australia àti USA eh, kí kilo kù ẹ lọ́wọ́ àǹfààní Canada àti Sweden ẹ̀ eh, náà wà àǹfààní hmm, ọ̀la bó ṣe jẹ́ nìyẹn ọ̀la yẹn tó ti tán báyìí tó ti tán eh, ibo lẹ́bí fìlẹ̀ eléyìí tí ẹ jí ibo lẹ́bí sí tí ẹ ti rí jí gangan. ibi tí mo fi sí ni mo kà tán mo kà ròyìn tán lọ́sàn-án mo wá fìlà tì ìyẹn ní tó fúntà mo wà tì nígbà tẹ kàròyìn tán lọ́sàn-án jẹta kọ́ ni àbánà lọ́sàn-án jẹta hmm. mo wá kìlàjẹ fún tààtì. ṣùgbọ́n wọ́n ti padà mú wá lánàá. alẹ́ àná náà mo wá. lẹ́tọ̀ tún túmọ̀ sí pé ẹ̀ ń tọ́ bá gbé kàkà kí ọba ní níbo ni ó ti fọ́n. ibi ó bá ti kó ti lọ fún kọ́mọ̀ gbé ni. ọ̀dà <laughs> kò burú èwo ni káyọ̀ èèyàn ọmọ retí lọ́la báyìí. ẹ jẹ́ mọ́ jẹ akaragunzu. kílẹ̀ gbélé yìí. filafobia akaragunzu. filafobia akaragunzu. látòlè de swatini. kí wọ́n máa jẹ mọ́sẹ̀ ilé yìí lọ létí etí. nbọ̀ hmm. ọba dọ̀la. dọ́bù deka mò ń gbé bọ̀ lọ́la. dọ́bù deka ni. ṣe mọ tán pè bẹ́ẹ̀. irọ́. <laughs> fìlà onílé gogoro mẹ́rin. kò sí wàhálà ọlọ́run ò ní pa gbogbo wa ẹ jẹ́ àti ọwọ́.